الله الذي تساءلون به والأرحام صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فولون أبا أترى وإكاتي صلاة الله ثم أزواج ونبي محمد صلى الله عليه وآله وسلم إكالله وبناكم بأبوه وصحابه àtàwọn tàbí'ùn àtàwọn tàbí'ù tàbí'ìn àti gbogbo tó bá ń tọ ìlànà anábì sallallahu alaihi wasallam tí fi di ọjọ́ ìgbéǹde alkiyama gbogbo àwọn tí a ń lọ́nfẹ̀ láti gbọ́ra wa akíra fún أصول السنة للإمام أحمد بن أنبل رحمة الله عليه يعني في تراتي الإمام أحمد توقع تشقي ونشقلو ونتنقني عقيدة أبقى بني إلا أنا أهل السنة والجماعة orúkọ rẹ̀ náà ni usulu sunna ìpìlẹ̀ sunna usulu sunna ìpìlẹ̀ sunna yẹni pé tó ń jẹ́ sunna Nabi sallallahu alaihi wasallam tó ní ń ṣe pẹ̀lú àkídà àti àwọn nǹkan mìíràn Al-Imam Ahmad rahimahullah bí wọ́n ṣe bẹ̀rẹ̀ tírà náà nìyí قال أبو عبد الله أحمد بن حنبل رحمه الله أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع وكل بدعة فهي ضلالة وترك الخصومات في الدين والسنة تفسر القرآن وهي دلائل القرآن وليس في سنة قياس ولا تضرب لها الأمثال ولا تضرب بالعقول ولا الأهواء إنما هو اتباع وترك الهوى مطن وبالنص ترى الإمام أحمد هنا لقى إبريري سواء كي انتم من باتر الله gẹ́gẹ́ bí ṣe sí àwọn àfẹ́sìn tó wá fi ṣe àlàyé nípa tíra kan pàtàkì jùlọ ní ìbẹ̀rẹ̀ pàtàkì jùlọ tó bá jẹ́ àwọn aṣáájú láńlá nínú ẹ̀sìn Islam tó ṣe pé ẹ̀kọ́ oríṣiríṣi náà ni mùsùlùmí yóò rí kọ́ lára àwọn ẹni wọ̀nyí wọn máa yẹn ni pé àwọn àfẹ́sìn wọn kọ́ mọ́ mú díẹ̀ nínú ìtàn ẹni tó kọ tírà náà al-imam Ahmad bin Hanbal tabarati pé tírà al-aqidatul níjọ́ tọ́lọ́run kádàrà bíbẹ̀rẹ̀ ti ẹ̀nà báyìí a sọ díẹ̀ nípa ìtàn sheikh islam ibn taymiyyah rahimahullah al-imam ahmad ẹgbẹ́ bí wọn ti ṣe ma ìpé tó máa ń sọ pé al-a'immatul al-mashhura ìpé àwọn imam mẹ́rin ta nínú islam ti pé àwọn ni so àwọn àfáà máa ń ká wọn látorí al'imamu abu hanifa rahimahullah bákanáà imamu malik rahimahullah so bákanáà imamu shafi'i rahimahullah bákanáà imamu ahmed bin hanbal rahimahullah àwọn mẹ́rẹ̀rin ni wọ́n pè ní imamu mẹ́rẹ̀rin tó ṣe pé àwọn ni wọ́n gbajúmọ̀ jù nínú àwọn àìmọ̀ta nínú ẹ̀sìn àwọn ìmáàmù tó pọ̀ kódà tó ṣe pé àwọn èèyàn náà wọ́n tó ń tọ àwọn ìlànà táwọn náà là kalẹ̀ bí a nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fẹ́kẹ̀yìn ni so àmọ́ àwọn tọ́lọ́wọ́n bá ní kí wọ́n hàn kí wọ́n gbajúmọ̀ jù àwọn náà ni àwọn tí adarúkọ mẹ́rẹ̀ẹ̀rin yìí imam ahmed bin ambel rahimahullah tí a bá fẹ́ sọ nípa ìran wọn àbí mọ̀lẹ́bí wọn àwọn náà ni ahmad bin muhammad bin hanbal bin hilal ó mì pé orúkọ tí a mọ́ sọ pé ahmad bin hanbal bàbá bàbá wọn ní jẹ́ hanbal kìí ṣe pé bàbá wọn gangan ní jẹ́ hanbal muhammad ni bàbá wọn jẹ́ wa ahmad bin Muhammad bin Hanbal a rí ẹ̀kọ́kọ́ mẹ́lé pé àsìkò ṣe gankan kó jẹ́ pé èyàn bá ń jẹ́ orúkọ bàbá báyàn náà ló bá gbajúmọ̀ bí alápòjú ẹnìsìn ìwọ́n jẹ́ Abdul Fattah ọkọ̀ bàbá rẹ̀ ń jẹ́ Abdul Jabir Jabir yẹn wá ní kọ̀wá jẹ́ Abdul Jabir bin Abdul kò sí nǹkan tí ó burú ń bẹ̀ eléyìí náà rí kọ́sìrì látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi ma ń sọ pé ana ibnu abdul muttalib annabi ó ní èmi ni ọmọ abdul muttalib bẹ́ẹ̀ sì ni abdul muttalib bàbá bàbá rẹ̀ ni náà lọ jẹ́ sórí ẹ̀nà ni ti imam ahmed tí wọ́n gbajúmọ̀ tá ní imam ahmed bin ambal bin muhammad bin hanbal bin hilal bin asad بن إدريس بن عبد الله بن حيان بن عبد الله بن أنس بن عوف بابا كملبي الإمام أحمد رحمه الله ننو أوان ترايتا وني إمام أحمد ملبي والقرال لللينك ما قيدان إنه كني قيدان يي ونجا بن إسماعيل ونجا النبي إسماعيل عليه السلام Ismail tó ń jẹ́ ọmọ annabi Ibrahim al-Khalil alayhisalam nínú àwọn tó wá ń jẹ́ yẹni kúkú ní al-Imam Ahmad tó gbajúmọ̀ wọn ni Abu Abdullah Abu Abdullah náà ni orúkọ tí ń jẹ́ kú ní Imam Ahmad rahimahullah nípa àwọn kúníyà wọn tí àbí ìran wọn tí mo dárúkọ yìí tí mo ní ọlọ̀lẹ́ lẹ́ǹkì máa annabi Ismail annabi Ismail ọmọ annabi إبراهيم الإمام أحمد قنقن وصى ونرأى أبي هذا النسب في كتاب لي wọ́n ní jọ́ kan bàbá wọn rí orúkọ àwọn mọ̀lẹ́bí bá wọn ṣe tó mọ̀lẹ́bí yẹn ẹni kó kọ bàbá bàbá wọn ṣe tó tó dérí ànábí Ibrahim bàbá wọn wá rí lọ́wọ́ àwọn bàbá wọn rí ìgbà tí wọ́n rí faqala bàbá wọn wá bí wọn pé wà ma tasna' bi hadhihi àwọn ọmọ tásánà òbìhì kí lọ fẹ́ fi lè ṣe oníbàbá wọn bí kí lọ fẹ́ fi ṣe bí kí wọn gbé àgbóló ah, ti rẹ́ lẹ́yìn so torí pé kí ni ìmọ̀ rọrùn nínú nǹkan tọ́nà bá fi kí àwọn alárúbáwá òun náà ni pé wọ́n máa ń rí ìran wọn tọ̀ gan wọ́n máa ń rí ìran tọ̀ wọ́n ní ìmọ̀ nípa ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbí so bàbá rẹ̀ wọ́n pè àkílọ́ ah, ẹ̀fẹ́lẹ́ ìṣe oníwọ̀lẹ́m yóò ń kiri nẹ́sà ìgbà tí bàbá yẹn wá wò bàbá yẹn ọ̀tàkù pé àwọn ah, pé bóyá nǹkan kan bẹ́ lọ́wọ́ tí bàbá yẹn náà tẹ́lẹ̀ orí pé dèdè tọwọ́ òun náà ni ọ̀tàkù so bí alìmáàmù ibn kathir rahimahullah nínú tíra àwọn tí ń jẹ́ al-bidaya wa nihaya wọ́n yìí ṣàlàyé nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí alìmáàmù ahmed wọ́n wá tún ní alìmáàmù ahmed wọ́n bí wọn ní ìlú tán pè ní baghdad min sannati أربعة وستين ومئة لين بتا النبي صلى الله عليه وسلم تشي هجرة أقول كودون أتي أقوتا أتي ميرين إنكي 164 164 ناني وبي إمام أحمد وتوفي أبوه وهو ابن ثلاث سنين bàbá imam ahmed wọ́n ti kú láti bí ọmọ ọdún mẹ́ta ni imam ahmed wà ní kékeré ni bàbá rẹ̀ ti ṣaláìsí ìyá rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ nígbàtí imam ahmed tó wà ní kékeré yakhtalif ila magzil qadi abi yusuf imam lọ síbi jùkú afákatán pè ní alqadi abi yusuf lẹ́yìn gbà náà ó padà fi ìjòkó rẹ̀ lẹ́ẹ̀ padà lọ mọ́ ẹni pé lékí ọmọ lọ síbi àwọn ilékéwù kan tó ṣe pé ilékéwù yẹn kìí ṣe ilékéwù tí ó ní súnà tí ó yanjú bí àwọn tó máa ń fi làákàyè kún ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń da lúpọ̀ mọ́ ṣápa ah, bá tó dípọ̀ mọ́ yẹn wọ́n ń gbọ́ so alimam ahmed wọ́n jẹun tó ṣe pé wọ́n rìn káàkiri láti wá ìmà wọ́n rìn káàkiri láti wá ìmà kọ́dá imamu shafi'i ó ní imamu ahmed ó ló rìn kí débi kó wọ́n fẹ́ rí ibi tí kò fẹ́ rìn dé níbi tí ó ń jẹ́ àwọn ilẹ̀ larabawa àbíbi tí àwọn afábá láti máa wá ìmà lọ́dọ̀ wọn yẹni pé imamu shafi ní sọ bẹ́ẹ̀ tó jẹ́ àfá fún imamu ahmed ó ní imamu ahmed ó ṣàdéhùn fún an yaqduma ala misra ipò wọn lọ misra yẹni pé ní qahira falam yaqdum ó gbọ́dà rí bí ránfàní àti dé misra ma so imamu ahmed káfílẹ̀ ma bí ó ṣe rìn káàkiri tó àwọn ganan sọ pé ń jọ kan wọ́n ní àwọn lọ sí hajj wọ́n ní hajjajtu khamsa hijajin wọ́n ní hajji márùn náà làwọn lọ ẹ márùn náà làwọn lọ sí mẹ́kà torí pé kí ni lásìkò yẹn wọ́n rà ń fa láti lè pàdé àwọn tí wọ́n jẹ́ àwọn àfáìsì lóríṣiríṣi tí wọ́n wà láti àwọn ìlú oríṣiríṣi wọ́n ní kọ́dà minha thalathun rajilan olóhùn so òun rẹ̀ sígùn ẹsẹ̀ lòun fi lọ nítorí kí ni in tó ń jẹ́ ọ̀rọ̀ yẹn hajj gangan ó ti pé yẹn ni pé ẹyọkan náà ní kéyàn ó ṣe àmọ́ yóò ní àǹfààní láti fi lè pàdé àwọn àfà náà ni Imam Ahmad wọ́n rìn kí gan wàsẹ́mí àmì mọ̀ṣáyé ilẹ̀ asr gbogbo àwọn àfà tí bá ń tó bá ti wá ń kéwú lọ́dọ̀ àwọn èèyàn ọ̀kanu ìjìnlẹ̀ náà wú àwọn àfà tó kéwú lọ́dọ̀ wọn gan mọ̀ pé á ah, wọ́n pàtàkì rẹ̀ ma ń pàtàkì imamu ahmed wa yahtarimunahu kódà wọn ma ń sàpọ́nlé rẹ̀ fi hali sèmáàyí minhum kódà gbà tí bá ń kéwú lọ́wọ́lọ́dọ̀ wọn sọ wọn àfóòsì ma respect tí wọ́n mọ̀ pé ah, ọmọ yìí ẹ̀ṣà ọmọ ni látara làákàí rẹ̀ látara wọn ẹ̀bùtọ́lọ́wọ́ bá bùn alimamu ahmed wọ́n ní imamu ahmed wọ́n jẹ́ nìkan tó ṣe pé ọlọ́wọ́n bá ti fún wọn ní gbígbajúmọ̀ yẹni pé ọkọ̀ yẹni pé orúkọ wọn ọ̀tàn ká gan láti fi ṣe bí bẹ́ẹ̀tì yìí láti gbà tó ti wà lọ́dọ̀ tó wà lọ́mọ kékeré ni ọlọ́ba ti fún ní kó gbajúmọ̀ sí mọ́pẹ́ jẹ́ Ahmad bin Muhammad bin Hanbal tọ́ eléyìí nípa díẹ̀ nípa ọ̀rọ̀ Imam Ahmad afẹ́wò báwo ni Imam Ahmad bọ́ọ̀nù wọn ṣe rí gan níbi ìjẹ́ àfáà torí tí ẹlòmí bá jẹ́ afá tó kéwú tán ó lè kéwú lọ́dọ̀ àwọn tó dá wọn ayẹ́ yàkùrà fún ara rẹ̀ alimam ahmed táwọn bá ń sọ̀rọ̀ pé tí àwọn rí afá òun náà ni ìrora mú ayé ní tẹ́tẹ́rẹ́ ìfọwọ́ kínkíní láti fi mú ayé ìrí ayé ṣá òun là ń pè ní zuhud zuhud kíyàn ọ̀rá ṣá yẹni pé kí ayé ọmọ wọ́ra rẹ̀ wá báyàn kí ó sì máa sá fún ayé ìṣesí yìí ìṣesí tí ma ń wà ní ara àwọn ànábì ọlọ́wọ̀n bá ní ìṣesí tó ma ń wà ní ara àwọn tó bá ń jẹ́ ẹni tí ó ń jẹ́ ẹni ọlọ́wọ̀n bá ní ẹni tó bá ń jẹ́ ẹni ọlọ́wọ̀n bá kò kí ń níwọ́ bíà kì í níwọ́ bíà láti kó ayé jọ so ẹ́rí pé tẹbá sí wo àwùjọ wa lọ́pọ̀lọpọ̀ tá ń lò lónìí ìkó ayé jọ ń gan tẹbá rí ọ̀dọ̀ àwọn tọ́lọ lè sùn síjú ọ̀dọ̀ àwọn àfáà ni tẹ bá rí ẹnìkan tẹ bá ń lọ ẹnìkan ní sọ̀rọ̀ oúnjẹ ọkàn mọ́ ní òdúrú lọ́rọ̀ yìí ń tẹ bá rí mọ́tò láńlá kan nínú ìlú Ìlọrin yìí mọ́tò láńlá kan nínú ìlú Ìlọrin tí bá ń rìn lọ èèyàn méjì ní ẹmọ retí ẹ lọ́dọ̀ wọn inú kó so ẹni mọ́ wá rí pé ah, ọ̀rọ̀ tó sọ yìí yẹni pé analysis rẹ̀ yìí orí bẹ̀ lóòtọ́ inú ẹni tó níwọ́ bí ajùlá yé lónìí yìí ẹni tó bá lóòun jẹ́ àfáàní àwọn ni wọ́n bẹnu ẹni tó níwọ́ bí ajù láyé so náà ni pé Imam Ahmad abẹ́sọ nípa báwo làwọn ṣe mú ayé bóò ni wọ́n ṣe lùṣẹ̀mí ayé wọn

wọ́n sọ pé imam shafi sọ fún rashidi yẹn tó jẹ́ aláṣẹ wọn ipe innal yamana yahtaj ila qadin ipe ìlú yaman wọ́n ma ní bùkátà sí kí wọ́n rí ẹni tí ó ma jẹ adájọ́ yẹn kí wọ́n ládájọ́ níbẹ̀ ẹka fi adájọ́ síbẹ̀ faqala lahu ni nùwẹ̀lì ìyà tó ikú ń lọ́yìn síbẹ̀ tí ó ma jẹ́ adájọ́ yẹn ni pé ọba yẹn ó gbé iṣẹ́ yẹn lé ẹ̀lẹ́mọ́mù Shafi'i lọ́wọ́ ó nígbà tó ń tí ọba gbé iṣẹ́ yẹn lọ́wọ́ tán faqala Shafi'i Allah taqbal qada al-Yaman ṣe ìjẹ́ aláṣẹ ìmá dájọ́ nílùú Yemen onífàmtánà amin dhalik mamu ahmed ló wọ́n fẹ́ mamu ahmed ọkọ̀ imtina ain shadida ní kíkọ̀ tó lágbára ẹni pé ó bínú ló wọ́n fẹ́ ọwọ́n sọ fún mamu shafi ipe inni innama akhtalifu ilayka li ajli al-ilmi al-muzhad fi dunya inú tí mo wá bá fún tó wá kí lọ́dọ̀ yìí fún ìmọ̀ ìmọ̀ tí ó mú mi ráyé sá ni mo wá kí lọ́dọ̀ yìí yẹn ni pé ìmọ̀ kí n fi jẹ ẹni tí ó lè sáfáyé náà ni tí mo wá kí lọ́dọ̀ yìí fatamuruni an ali ila alqada nísìn ẹwà fẹ́ máa ń sọ̀rọ̀ máa pẹ̀yìn ọ̀fàn sínú ìráyísá ilé ìwá ayé lè fẹ́mọ̀ fàmí sí fẹ́mọ̀ kìmíbọnú ayé ó nígbà tí imam ahmed sọ̀rọ̀ yìí fastahya shafi'i yuminhu imam shafi gan ara rẹ̀ balẹ̀ ara wọn balẹ̀ pé á ah, ọmọ ni ọmọ yìí so ẹjíkáwò ṣe sí pẹ̀lú ṣe sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n lòlẹ̀ àwọn gan náà lòlẹ̀ lọ́bí wọ́n ma wá ìmáàmù gómìnà wọ́n ma lọlẹ̀ lọ́bì wọ́n ma lọlẹ̀ wá ẹni tí ó ń jẹ́ chairman ají nítorí kíni torí pé àwọn náà pa owó rí owó kó jẹ mẹ́ sórí eléyìí náà ni ọ̀rọ̀ fi wúlò gan tán bá sọ fáwọn àwọn tán jẹ́ olóṣèlú yẹn tábà bá sọ tó bá sọ̀rọ̀ fún wọn kò wúlò àti pápá náà tó bá sọ̀rọ̀ tán yọ kẹnubọlẹ̀ yọ wá contract káàkiri contract ló mọ̀ wá káàkiri lọ́dọ̀ gbogbo eléyìí òun ni kìí jẹ́ kí ìmọ̀ kó wúlò ní tí Imam Shafi'i tó sọ́nà lélẹ́ yìí ẹ̀wọ́n tó wá fi lọ wọn ni wọ́n fi lọ tẹ̀kú yóò ti ẹ̀lẹ́nu kẹ́kú ṣe bí yìí wá ṣe wọ́n fi lọ mí ní so tòun ti bẹ́ẹ̀ náà Imam Ahmad ó tó kọ irú àwọn ṣe sí ìkalẹ̀ pé wọn ọ̀fẹ́ náà ni wọn ọ̀fẹ́ alimami Ahmad wọ́n ní ní àwọn ọjọ́ ayé kan mẹ́tọ́ ṣe pé Imam Ahmad lò ọjọ́ mẹ́ta Imam Ahmad lè má jẹun ó lè má jẹun jẹ tó ní láàrí kankan la yajid ma wọ́n ní kò rí tí ọjọ́ kan àwọn ọjọ́ kan mẹ́tọ́ pé Imam Muhammadu ti wá rí tí ó jẹ rárá ìgbà tí ebi wá pa ba'atha ila ba'di ashabihi ọwá rán ní sí ọ̀kanú àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àbíká ní àwọn wọ́n ní kí ní tọ́wọ́n fi ń lọ jẹ́rìnjẹ́ kí ní tọ́wọ́n fi ń lọ fúláwà yẹn tí ó padà di fúláwà bí ká níyàn gan tọ́wọ́n ń lọ ọwọ́ ya ìgbà tó ya fa'arafa ahlahu hajatahu ila ta'ami ọwọ́ sọ fáwọn ara lè pé ẹ̀tìtì tí kí ní kíákíá tí àtàbí sí búrẹ́dì tó gbèdé fàkọ́lá máa ha dì ìlàájàlá àá mẹ́rún ṣàfihàn ní ah, àkíní ìyá púpọ̀ ṣàpẹ́ ó ti mọ bí nǹkan ṣe máa rí pé à ah, kẹtó lọ kẹtó ṣe kẹtó gbé sórí náà à ah, ló ti yá ẹni pé ilé búrẹ́dì ilé ìtàwọn e fi ṣe búrẹ́dì tàbí iná ma wà ń bẹ̀rún àwọn rí ogun kan ní tó ṣe pé ogun yẹn ó tí ó ẹnìkan ló ní tí ń jẹ́ ẹni ẹn Salih ipé ogun rẹ̀ ń àwọn rí pé ó ń yá gan bẹ̀rẹ̀ àwọn ti lọ lè Mama Ahmad Mama Ahmad ní irfa'u ẹpàlẹ̀ mọ́ búrẹ́dì kúrò rẹ̀ mi ò ní bá wà amara bí sọ́dẹ̀ bá bí oní ẹpálẹ̀kùnlé jáde jáde jáde jáde ó ní torí kí ni torí pé ẹntán pè ní sọ́ọ̀lẹ̀ yẹn ẹniyẹn àwọn tí wọ́n máa ń lọ lè ń súnmọ́jọba tí wọ́n ń gbó lọ́wọ́jọba ni tíjọba máa ń bù wọ́n ní nǹkan so kọ́ra ẹni nǹkan yìí sí ní jẹ́ kí nǹkan ó wúlò fún mi gan so alimamu Bayhaqi rahimahullah nínú àwọn ọmọ sí kéwù mama ahmad ni wani waqad kana al-khalifatu yab'athu ilayhi al-ma'ida wani ọba ìlú wọn a máa gbé abọ́ oúnjẹ àwọn ẹ̀gùn oríṣiríṣi tí ó wà nínú abọ́ yẹn bí kí o ní kí o gbé portfolio yóò gbé briefings àbí nǹkan kan yóò gbé wá fún fún alá fún imam ahmed tí pé kàsíra minal anwa oríṣìíríṣìí nǹkan ni ó wà ń bẹ́ makana ahmed láyé tanawa imam ahmed ò ní fọwọ́kan kò ní jẹ nǹkan kan nínú gbogbo nǹkan wọn ó ní njọ́kan mahmud al-mahmun ní àwọn tó jẹ́ àwọn aláṣẹ náà ni àwọn ọba ìlú tó jẹ́ bí àwọn president nígbà wọn wọ́n njọ́kan ni ba'atha ilayhi dha'ban ó tẹ̀wá fi góòdù ránṣẹ́ bẹ̀kọ́sìmẹ̀ alẹ́ asáhábìl hadith ní gbogbo àwọn tó jẹ́ àwọn afá afá aládìsì nípa àwọn afá súnnà lọ́lẹ̀ bá ń fún wọn ní gold yìí bí kí wọ́n kún ikú ẹlọ́bọn bá fún lágbájá àwọn afá ọmọ fún wọn ní 1 million ó ní fama bá kí ya illa ahmed àfimam ahmed nìkan fa iná àbá wọn nìkan ni ọgbà ni ọgbà owó yẹn ni ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ìjọba tó wá bùn ní owó sọlẹ́yìn kí ní túmọ̀ sí wípé Imam Ahmad ọjọ́ tó ní àṣà jẹ́ bí ẹni tó bá fẹ́ jẹ́ àfẹ́sì bí ṣe máa rí lélẹ́yìn kí rí ẹni tó ranjúmáyé jù lónìí tán ń wá káàkiri ọ̀dọ̀ àfáà ní kẹ́ lọ́wọ́ wọn àfáà ní kẹ́ lọ gbogbo tí ń jẹ́ fìtínà ayé náà wá kí tẹ bá rí àfáà mi mọ́tò tí ẹni tí ń ṣe bísínẹ́sì ò lè lò mọ́tò tí ẹni tí ń ṣòwò gidi owó halálì tí ò lè lò mọ́tò tí ẹni tí ń wà ní kúrò àwọn tí wọ́n ń bẹ ilé tó yẹ pé àwọn olóṣèlú ń kọ àwọn olówó ń kọ́ nílà fánà ọmọ ilé kiri kún náà fẹ́kọ́ ẹ̀wọ̀ àwọn tó ń já ṣíwájú wa nínú ẹ̀sìn náà là ń dárúkọ yìí so wọn náà ni pé mùsùlùmí pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ àfà ọgbọ̀dọ̀ ṣẹ̀mí ní ṣẹ̀mí bọ́lọ̀ bá ṣe kọ́ fún ìwà bẹ́ẹ̀ ṣẹ̀mí yàwùyàwùyàwùyàwù wọn lọ lè tó alọ́ ní wọn ọ̀rọ̀ ọmọ ti ẹ̀kọ́ àtàgbàlagbà wọn jí wọn gbé so ẹmọ gbọ́tọ́ bá náà mẹ́nìkan wọn kó jí kìnnìkan ojú rí kan wúyò ní ọ̀dọ̀ àfá kan lòun ń gbé lọ ọgbà àfáà ẹ̀fẹ́ ìmọ̀kọ̀ ẹ̀ ìmí ah, ń kọjá tèmi lọ ní kíra ákàmí pẹ̀lú ti báyìí so torí pé kíra ti rí pé gbogbo ọ̀tọ́ wá ti jáfà báyìí ológun ni ológun ni so bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà bọ́ṣe rílẹ̀ Yorùbá lẹ́lẹ́yìí bọ́ṣe rínú kí ní sún wọn débẹ̀ wọ́n fẹ́ ṣayé ìgbádùn wọ́n fẹ́ kọ́ ilé wà láàfáà mi ò ní estate estate tàbí ní sẹ́wò ní ìsẹsẹ́ àfà náà ni kọ́lá kìí ṣe estate ẹ̀kọ́ tẹ́ tọ́wàrí àwọn ẹ̀tọ́wàrí kó mọ kéèkéèkéèké ni wọ́n mọ kéèkéèké wọ́n sì ya ìyàkúyà so kí náà wá kiri owó iná ni wọ́n ti gbàgbé tí ń jẹ́ alkiyama imam ahmed rahimahullah kò rí gẹ́gẹ́ bí àwọn tí a ń ṣàlàyé wọn yìí imam ahmed ó jẹ́ tí ó ráyé sá tí kó ń jẹ́ àwọn ṣẹ́mi rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe fún ma náà bákanáà nínú àwọn ìtúṣe pé tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Imam Ahmad nípa ìtàn wọn wọ́n gbọ́dọ̀ máa mẹ́nu kàn òun náà ni fìtínà láńlá tó ṣe pé Ọlọ́run bá fi kan Imam Ahmad òun náà ni àdánwò láńlá kí ni àdánwò náà òun náà ni in tó ṣẹlẹ̀ ní ayé àwọn tó khalifa khalifa al-ma'mun bákanáà khalifa al-mu'tazim bákanáà khalifa al àwọn kọlífà mẹ́tẹ̀ẹ̀ta yìí nípa àwọn ọba ni wọ́n tó ń jẹ́ alágbára ní àsìkò yẹn fìtínà ṣẹlẹ̀ tó ní ayé wọn kí ni fìtínà yẹn òun náà ni pé Imamu Ahmad ó rí ìṣòro ní ọ̀dọ̀ wọn ní ìṣòro tí èsì díẹ̀ ìṣòro tó ní agbára náà ni Imamu Ahmad kan lọ́dọ̀ àwọn aláṣẹ yìí kí ni nǹkan náà ìṣòro yẹn lọ́pọ̀ mẹ́sìn òun náà ni pé gbogbo ẹni tó wá fẹ́ sẹ́sìn Ọlọ́run ọba tí wọ́n bẹ́ ti súnà nábi sallallahu alaihi wasallam kí wọ́n ní èmì ọ̀wá wàhálà èmì ọ̀wá ìsọlẹ́nu èyàn ní dúó dédé ni ó padà yẹ kó lérí òdodo ni ẹn tó bá ní pé èmì ọ̀wá wàhálà èmì ọ̀wá ìsọlẹ́nu ìwá ìsọlẹ́nu láàrin ẹbí ìwá ìsọlẹ́nu láàrin àdúgbò èmì ọ̀fẹ́ kẹmọsọmílẹ́nu láàrin ìlú oúntọ̀hún torí pé láti ìpínlẹ̀ láti ìpínlẹ̀ tọ́lọ́wọ́n bá ti dá ẹ̀sìn náà ni ẹ̀sìn ẹni tó bá fẹ́ dúó tì ní ti ma ní àwọn tí ó ma gbé ogun ti so lẹ́yìn náà tí wọ́n bá ń se sọ náà ọba ìṣòro tí bá wọ́n ń ṣẹlẹ̀ yẹ yẹn gbọdọ̀ dúó kí o dúró nítọ́kànṣe pàtàkì pé ṣàwúra rẹ pé kìí ṣe sí rí irọ́ lọ́wà torí yọ wà lérí irọ́ ẹlòmí wà lérí yọ bara yọ mọ̀ àdánwò oríṣiríṣi lérí kàkà kó tètè sẹ́rí padà kó di òdodo di yọ mọ̀ sí pé àdánwò so àdánwò kọ́ nìyàn o àdánwò kọ́ nìyàn ìjìyà iná nìyí òun ẹni pé tàbá ń kan ìtàn Islam tàbá ń kan àwọn ìtàn àwọn tó ń jẹ́ àwọn tó máa ń ṣe wá sí tó láwọn ń gbé àwọn fẹ́ tó polongo ẹ̀sìn ní àwọn bíká ní láìpẹ́ bí ọgọ́rùn ọdún sẹ́yìn wọ́n pa àwọn kan ní bí Sayyid Hassan banna àwọn ènìyàn ní kọ́yọ̀rọ̀ ni wọ́n ti ṣẹ̀mí tẹ́lùmí bá ń sọ̀rọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn wípé wọ́n fojú kó wàhálà lé àsìkò yìí irú àwọn tó wọ́n mọ̀dá kọlù yọ́mọ̀ wá fi wàhálà wọn wé irú wàhálà tí irú àwọn Imam Ahmadu yìí tí ọjọ́ra wọn kọjọ́ra wọn rárá sótórí pé n tó ṣẹlẹ̀ sí Imam Ahmad wọ́n yàtọ̀ gédégédé sí tó ṣẹlẹ̀ sí àwọn Sayyid Qutb àti al Banna ó yàtọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tábà tó ń sọ̀rọ̀ Imam Ahmadu yìí ẹ́rì pé irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ tó ikú wọn mú àfáà kan wọ́n ti mẹ́wọ̀n bí wọ́n ti mẹ́wọ́n pé kìní kan wọ́n ni eh, Ibn Taymiyyah alẹ́ wọn sírú ẹ̀wọ̀n ti ẹni Ibn Taymiyyah lọ sírú ẹ̀wọ̀n ti ẹni wọ́n tó pé gbogbo ẹ̀ ló wọ́n pè ní kèfèrí wọ́n á gbọ́ mú wọ́n á ti ọmọ wọn so ọwọ́ ń sọ pé Imam Muhammad lẹ́wọ̀n Imam Ibn Taymiyyah alẹ́wọ̀n irú ẹ̀wọ̀n ti tiẹ̀ kọ́ so ọ yàtọ̀tọ̀ síra wọn kí ni tó ṣẹlẹ̀ òun náà ni pé Ma'mun wọ́n jẹ́ ọba àmá wọn tí wọ́n ń jẹ́ àwọn tí wọ́n ń gbajúmọ̀ tí wọ́n súnmọ́ nígbà yẹn lẹ́yìn ìgbà tí imamu ahmad eh, imamu al-khalifatul ma'mun yìí tó jẹ́ ẹni tí ó wà lórí lànà al-sunnah wal jama'a àmá àwọn mu'tazila nú àwọn ẹ̀yà oríṣiríṣi nínú mùsùlùmí náà ni tí ó ń pẹ̀ka àwọn mu'tazila yẹn gbogbo tó bá ti ń jẹ́ ìròyìn ọlọ́wọ́n ọba náà làwọn máa ń takò pọ́lọ́wọ́n ọba oníròyìn bákanáà tí ó bá ti bá láàká ìwọ̀n mú wọn nígbà wọlé wọ́n rí bí súnmọ́ khalifa tí mo dákọ̀ yẹn al-Ma'mun ìgbà tí wọ́n súnmọ́ wọ́n wá dá àwọn ọ̀rọ̀ ẹrú wọn lójú ní tó ń jẹ́ irọ́ wọ́n kún ní ọ̀dà òdodo so òun náà bá gba ọ̀rọ̀ yìí wọlé yẹni pé ní khalifatul Ma'mun kí ni nǹkan náà wọ́n jẹ́ kó ń yé khalifa pé al-Qur'an ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ni bí kò kí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba kí ni tó lé àwọn Mu'tazila débi irú nǹkan báyìí oníkẹ́ Mu'tazila wọ́n ń takò tí ń jẹ́ ìròyìn ọlọ́run nínú ìròyìn ọlọ́run ọba náà sì ọlọ́wọ́n ọba mutakalliman ọlọ́wọ́n ọba ọba tí ọmọ ń sọ̀rọ̀ sí lọ́lọ́wọ́n ọba mẹ́tàkẹ́lẹ́m mẹ́tàṣá ọkẹ́fẹ́ṣá ọlọ́wọ́n ọba sí máa ń sọ̀rọ̀ bó bá ṣe fẹ́ gbogbo àgbò tó bá sì wù náà ni máa ń sọ̀rọ̀ rẹ̀ àwọn mọ̀tẹ́sílẹ̀ àwọn takò pé àwọn ọgbà ọlọ́wọ́n ọba kò ní ìròyìn ọ̀rọ̀ sísọ so wọ́n ti wá gbà pé táwọn ìgbà tí Qur'an wá táwọn rí Qur'an wọ́n wọ́n pé táwọn abẹ́ gbà gbé Qur'an ipe ọ̀rọ̀ ọlọ́wọ́n ni so a jẹ́ pé kí ni ọmọ ṣẹlẹ̀ ń a jẹ́ pé àwọn ti fi ìròyìn ọ̀rọ̀ sísọ àwọn ti fi rinlẹ̀ náà nù so wá nítorí náà ni pé alukoran kò yí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba bóyá ni pé ẹ̀dá ẹ̀dá ọlọ́run ni alukoran jẹ́ pé dá koran ni gẹ́gẹ́ bí ọlọ́run sì dá àwọn èèyàn náà tó dá sánmà tó dá ilẹ̀ lẹ̀ so wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀dá alukoran ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó takò tí annabi sallallahu alaihi wasallam tí ó mú wá ní ọ̀rọ̀ tó takò tí bẹnu al-Qur'an ní kí èyàn ní pọ́lọ́wọ́ bá pọ́lọ́sọ́ ọlọ́wọ́ bò kí ń sọ̀rọ̀ wípé ìròyìn ọ̀rọ̀ kò Musa takliman olúwa ní mọ́ bá Musa sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ gan tọ́ àwọn Mu'tazila àwọn ní ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ tó lọ́wọ́ bò kí ń sọ̀rọ̀ akídà yìí yẹn ni kí á dìsọ́kà yìí nínú wọn spread wọ́n ń ká wọ́n sì ń polongo rẹ̀ súnà lè yóò fi mà wípé gbogbo ìlànà tó bá ti jẹ́ ìlànà èṣù ìlànà èṣù tó tako ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam gbé wá èèyàn máa rí àwọn èèyàn tó sì kún wọ́n máa pèpè sí wọ́n sì máa pèpè sí lórúkọ ẹ̀sìn so kọ́ra wọ́n polongo rẹ̀ débi tí èèyàn nílò polongo dé so náà nìkan tí ń ṣẹlẹ̀ ní islam lónìí ṣe àpò tí a bá ń sọ fún yàn pé èmi là ń ṣe tìjàní à ń ṣe kàdíríyà à ń ṣe sáwí à ń ṣe súfí kò sí nínú islam yìí ẹlòmí ọ̀fẹ́ lè tán níbà pé hé wọ́n sọ pé kò sí súfí ha tẹ́bí súfí ló mú nàìjíríà ló mú islam wọ nàìjíríà ibá wọn ní súfí ni mẹ́sà wọn ní súfí nìkan ni àwọn àwọn onísúfí wọn bẹ̀rẹ̀ àwọn tó mú áfíríkà gábà kaná àwọn oníṣòwò àwọn náà bẹ̀rẹ̀ nínú wọn tọ́dá àtàbàtẹ̀ wá ní pé àwọn náà nílòótọ́ ọdá ìmúkùmùlẹ̀ mú wá fún wa kìí ṣe ìta nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀mù ní ká ṣe lẹ́sìn náà lẹ̀ mú wá fún akílótẹ́ mú nǹkan ilọ́ kẹjẹ́ káwọn tí wọ́n mú ìtò dáàbọ̀ kan mú wá bá wa súfí tọ̀ríkà kò sí nínú Islam wọ́n fẹ́ lè gé yín lérí bọ́lẹ̀ wọ́n fẹ́ lè gé yín lérí bọ́lẹ̀ ẹ wò lápẹjúwe nìsìn mọ́lúdì nàbí bọ́ ṣe bẹ̀rẹ̀ òun náà nù tó pé ó dá ọ̀nà lójú pa nàbí sallallahu alaihi wasallam ànábì ò ṣe mọ́lúdì ara rẹ̀ sàbí kò ṣe mọ́lúdì kò sí mọ́lúdì sallallahu alaihi wasallam kú tán 700 years wọ́n tó dá mọ́lúdì kalẹ̀ ṣẹ̀dá kò jẹ́ nìkan lè dìde lónìí tí bá ń sọ pé mọ́lúdì ò sínú ẹ̀sìn kọ́lá tó bá lọ lè ń sọ lé rédíò tí bá sí pé ó bá strong níbi orí rédíò àbí àwọn rédíò ẹ̀ bá jẹ́ rédíò tó sì pé wọ́n wà tó dúó dédé tí wọ́n ṣe àbòsí náà wọ́n fi ẹniyàn lẹ́nu ojúkọ parí ọ̀rọ̀ tí bá ń sọ tí bá ti ń sọ wọ́n ti pàmọ́ lẹ́nu wọ́n ni ah ẹfẹ́ mọ́ sọ pé kò sí mólúdì ọ̀dà bàtà ní kò sí mólúdì ànábì wọ́n tún polongo lẹ́nu rédíò àwọn fẹ́sẹ̀ mólúdà lẹ́yìn Ibrahim Niyas sí Ibrahim Niyas tún já nàbí ọlọ́run ẹni tó sẹ́sẹ̀ kú ní nǹkan bí 60 kìníkà 1960 kìníkà ló kú o wọ́n bẹ̀rẹ̀ mólúdì tí ẹ̀ náà nìsìn sá nàbí ọlọ́run òun náà jẹ́ ní àbíkíní so lè fi mà ipe Islam yìí wọ́n da ní orújú ojú wọ́n da ojú rẹ̀ rú papọ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ayé Imam Ahmed àwọn Mu'tazila wọn lọ lè bá ọba yìí Al-Ma'mun wọn wá kú sí wọ́n dàmú rẹ̀ wọ́n kó oríṣiríṣi sí lọ́pọ̀lọpọ̀ alkùránì àwọn ènìyàn ń bẹ̀sìn jẹ́ ni kama ní kùránì pọ́rọ̀ ọlọ́run ní wọ́n bẹ̀sìn jẹ́ wọ́n dá ẹ̀sìn rú ní tí ń jẹ́ kùránì gangan ẹ̀dá ọlọ́run ni wọ́n min a'immatul hadith wa ahlihi náà tán jẹ́ àwọn tó pé onísúnnà ni wọ́n tó pé hadith ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn ọwá lọ lè ń pè àwọn náà ilẹ̀ azali kíkẹ́ ọ̀rọ̀ tí ń sọ yìí mo gbàgbọ́ yìí ẹ̀nà gbọ́dọ̀ gbà mi gbàgbọ́ o ẹ̀nà gbọ́dọ̀ gbà pípé al-Qur'an ẹ̀dá ọlọ́wọ́n ọba ni so gbà tán yìí fàmtánà ìwú a àwọn àfáà súnà kọ̀ pé a ah, irọ́ irọ́ irọ́ o a lè sọ bẹ́ẹ̀ wípé al-Qur'an kásọ pé dọ̀lọ́un ni a ṣùgbàtà ń kọ́ fatahajjada um ń bí dọ́rọ̀bì ni alìmọ̀múnù yìí lọ bá ń kí oníkàlùkù wọn mọ́kọ̀ ẹ ma jẹ wọn ní ìyà ni ẹni tó bá ti lóhun nígbà ẹ ma jẹ wọn yà wọ́n bẹ̀rẹ̀ sí ní lò wọ́n tí wọ́n má lé ọkọ̀tọ̀lẹ̀ àrùsákọ̀gbò àrísìkí wọn yẹni pé bí lè kán sísì fa ajaba um aktharu um ọ̀pọ̀lọpọ̀ bá padà ní pítọ̀ a jẹ́ pé a faramọ́ tí ọba yìí sọ náà nù mukrihin ní ti pa pé a àfikà ya faramọ́ tí ẹni yìí sọ torí ìnira yìí pọ̀ ṣe ń pọ́mí ènìyàn oríṣiríṣi ni ọlọ́mọ ń dáwà ẹ̀mí ẹlòmí ó jẹ́ tó lè kojú wàhálà ẹ̀mí sẹlùmí ọgbà nínú ẹ̀mí rẹ̀ àmọ́ yóò gbà pé tọ́nbá ti ní pé àmọ́ ah, sọ́ntà àgbà mọ́kù dẹ́mi wa wàmtánà al-imam ahmed iya méjì péré náà ní kọgbà náà afá súnnà imam ahmed àtẹnikatan pé ní muhammad bin nuh al-jundisaban al-jundisaburi al-jundisaburi ẹniyàn unikan ẹni kí muhammad bin nuh al-jundisaburi unikan àwọn méjèèjì yẹn náà ni wọ́n gbà so wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi fìtínà ìyà oríṣiríṣi wọ́n tí wọ́n mẹ́wọ́n ní pé àti mọ́mọ̀ Ahmad àti Muhammad bin Nuh kọ́dá Muhammad bin Nuh wọ́n padà kú ní ojú ọ̀nà fìtínà ilẹ̀ orí fìtínà iná ni wọ́n padà kú sí sí mọ́mọ̀ Ahmad ó dúró dédé kò yẹ́ṣẹ́ kú ní rí òdodo títí tó fi ti pé Ọlọ́hun Subhanahu wa ta'ala ó padà wá fi òdodo hàn náà ni imamu ahmed ló fi jẹ́ pé tí gbogbo àwọn ẹ̀mọ́ ń pè ní imamu ahìlùsúnnàtí wal jama'a ipé òun ni aláṣáájú àwọn tó ń jẹ́ ahìlùsúnnà ọgbẹ́ tó bá lóun fẹ́ dúró ti súnnà látara pé níbọ̀dí ti tẹríba òun ó dúró lásìkò yìí so àwọn àfá oríṣiríṣi wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó lágbára lórí imam ahmed imam bukhari rahimahullah tí wọ́n sì tíra sahih al-bukhari wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ imam ahmed ní ìyà nípa orí ọ nípa ọ̀rọ̀ pé khalqul quran wọ́n ní kunna bil wọ́n láwọn ní basra ń gbà wọn wọ́n ní àwọn gbọ́ ìgbà tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ tí ó wà lọ kíyẹn ti kàn wọ́n ti mú imam ahmed ọ̀kan náà àwọn àfá tó ń pè ní Abul Walid at-Tayalisi wọ́n lọ́wọ́ ń sọ pé eh law kana Ahmad fi bani Isra'il la kana uhduthatan ni ah, a tó pé mọ́mù Ahmad yìí tó wá ṣe pé ààrẹ àbánú Isra'il ló bá wà ní ó dúró dédé púpọ̀ jù ní ó ní ẹ̀yàn kòtẹ́ ìbànú àwọn àfẹ́sì ni gbà tó ń sọ̀rọ̀ nípa imam ahmed ó ní ma ó ní máta sufiyanu thauri wa máta alwara ó ní yọ́dí sufiyanu thauri tó kú ìsàsàjẹ́ yẹni pé kíyàn ní pé a yìí ní jẹjẹkújẹ nígbèsí ayé mi ìjọ ẹ̀ náà ló sì kú ìtumọ̀ rẹ̀ ní pé àwọn eléyìn wọn sàsàjẹ́ wọn ní àsàjẹ́ nípa ọ̀rọ̀ ayé ẹni pé wọn kì í jẹjẹkújẹ wọn kì í jẹjẹkújẹ nípa ní pẹ̀pẹ̀tọ̀ bóyá rí nǹkan jẹ́ ìbúṣe òkè ibi kó pa wọ́n tó òun ní jẹ ìjẹkújẹ sọ níjọ́ tí ẹ̀yìn kò tẹ́ ìbànú sọ bẹ́ẹ̀ <clears throat> ó níjọ́ tí Sufyan tó kú oníjọ́ ni alwara náà ló kú Sufyan oníjọ́ tí Ṣáfi'í kú pé á ah, kí o ní pé súnà kúnjọun ẹni pé torí pé kí ni àwọn ilé ìwọ̀n mú súnà lọ́wọ́ wọ́n ni ويموت أحمد بن أنبل وتظهر البدع وقال إن أحمد وقال إن أحمد بن أنبل قام في الأمم onígbàtí Imam Ahmad tó ń wá ṣẹ̀mí láyé bídí àwá yọjú lásìkò tí ẹ̀ onímọ̀ Ahmad wá dúó láàrin àwọn àlè ó mà gẹ́gẹ́ bí àwọn ànábí ọlọ́run bó ṣe máa ń dúró so ẹni pọ́lọ́wọ́ bá mú Imam Ahmad dúró so kò yínsẹ̀ kò yíngín lérí òdòdó tó máa so bó ṣe káfà kó rí nù tí wọ́n bá mọ̀ lódòdó bó ṣe kọ́mì ènìyàn ogun rí nìyẹn wọ́n tí sáfà náà tó bá ti gbọ́ lódòdó kí o dúró lérí rẹ̀ kí o sì máa bá lọ tó yẹ pé bó ń kálukú ṣe ń bọ̀ òdòdó ló ń kálukú ń lò ayé ó ti tò ayé ó ti dáa àmọ́ gbígbọ́ mímọ̀ mọ́ lò òun náà ni ti ń dá fìtínà kalẹ̀ sáyé bí a fa gbọ́ bá fa ké kò ní lò ní tó ń kálukú ké òun náà ń kálukú ní ń darí rẹ̀ ń kálukú ní ń darí tó ké ìjọ tó bá ipé tó kálukú bá ní tó ń kálukú ké ní bá ń darí òun kálukú ni ẹ̀ ní rí kí àfa kan kó yàtọ̀ sí àfa kan ẹ̀ rí afọ́ orí bá kan náà ni ọ̀rọ̀ ẹnu wọn yóò sì máa jọra wọn bá kan náà ni so òun náà ni pé ntọ́pọ̀lọpọ̀ ń ké nínú ké òun ní darí oníkálukú ọlọ́mà kó ṣàánú wa mọ́mọ́ ahmed mọ́mọ́ ahmed wá kú ní ọgọ́rùn méjì ọdún àti yẹni pé ọgọ́rùn méjì ọdún yẹni pé 264 náà ni mọ́mọ́ ahmed kú so wọ́n sì ṣẹ̀mí ní nǹkan bíi Um, seventy seven years ẹni pé àádọ́rin àti méje ọdún ẹni tí wọ́n ìṣẹ̀míláyé tó kọ́lọ̀ bá tó wà kẹ́ alimami ahmed tabaníkà máa sọ̀rọ̀ nípa imam ahmed yóò fi dàbẹ̀ kí gbogbo halqa alákọ̀ọ́kọ́ yìí ọ̀rọ̀ wọn náà ni a fi sọ́tán so bí idhni Allahi ta'ala so a bọ̀ sínú tó ń jẹ́ síra àwọn gangan alimami ahmed bin hanbal bin muhammad bin hanbal rahimahullah wọ́n sọ pé usulu sunnatu indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم كل سنة عندنا لدوا yẹni pé n tó ń jẹ́ ìpìnlẹ̀ súnà tó bá lóun fẹ́ ṣe súnà n tó gbọ́dọ̀ jẹ́ pé tí ó jẹ́ sọ́ọ̀sì rẹ láti máa fi ṣe súnà sọ ní àtàmásùkù wọn ni kíyàn lọ lè gbámú bima kana alayhi ashabu rasulullah in tí àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ lérí ẹ̀ ó ṣe pé táwọn sọ̀hábà ń bẹ lérí rẹ̀ iná nìwọ náà ń ṣe wal iktida'u bihim kíyàn mọ́ kọ́ sí àwọn sọ̀hábà wọn la ma wọn tí ń jẹ́ sọ̀hábà àwọn wọ́n sì gba ẹ̀sìn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sì kú lérí ẹ̀sìn náà wọ́n tó ń jẹ́ sọ̀hábà nù alákọ̀ọ́kọ́ ni wọ́n náà ni Abubakar Siddiq radiyallahu anhu bákan náà ọkọ̀ Umar bin Khattab radiyallahu anhu bákan náà Uthman bin Affan àti Ali bin Abi Talib radiyallahu anhu àtàwọn gbogbo àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà rẹ̀ kẹtẹ báwọn tó ṣe pé ọlọ́wọ́ bá máa òǹkà wọn so àwọn yìí àwọn làwọn tó ṣe pé tó bá bẹ́ ṣe súnà àwọn lèèyàn máa ń tẹ̀lé àwọn èèyàn máa ń rí bí wọn súnà nábi sallallahu alaihi wasallam tí yàn bá fẹ́ ṣe tí yàn bá ṣe gẹ́gẹ́ bí tàwọn ẹni wọ̀nyí tí ọjọ́ tí wọ́n tó ṣe pé o rí bí relate ara rẹ mọ́ wọn o connection o rí bí connect ẹ̀yẹ̀nẹ̀ o link máwọn ẹni wọ̀nyí kí wọ́n pè súnà tí yàn ń ṣe o kí wọ́n so yẹn ni pé n tí sẹ́ẹ̀kì ń pè wá sí wọn ni kí wá ká gbọ́ àgbóyé tí ń jẹ́ as-salafiyya tó ní pé ìṣẹ̀sì gẹ́gẹ́ bí àwọn sàhábà nàbì tí ò pé ni àwọn yìí àwọn al-Qur'an wípé òun fẹ́ràn wọn òun yọ́nú sí ẹ̀sìn wọn òun fẹ́ràn wọn òun yọ́nú sí ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ọlọ́run bá sọ ní suratul Baqara àyà 137 ọlọ́run bá ní wa in amanu wa in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw olúwa ń tẹ́bẹ̀ẹ́lẹ́ ní ìgbàgbọ́ ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tẹ́bẹ̀ẹ́lẹ́ ní ìgbàgbọ́ bí táwọn èèyàn bá nígbàgbọ́ wa in amanu faqad ihtadaw àwọn yẹn ti mọ̀nánú ẹnipẹ́ tó bá gba tó bá nírú gbàgbọ́ tàwọn ẹniyẹn tó gbírú ẹ̀sìn tàwọn ẹniyẹn ní sìn náà ni alùsùnà fi mọ́ sọ pé èmi ò ṣe tọ̀ríkà ẹnìkankanṣẹ́ ìyìn ṣe tọ̀ríkà kàdìrí àyìn ṣe tìjàníyà àyìn ṣe súfì àyìn ṣe mu'tazila àyìn ṣe khawarij yìí ṣe múrídíà títa àwọn sọ̀hábà yìí gangan torí pé gbogbo tí ń ka yìí kò sẹ́ni tó yóò lè rílétì kankan ò lè sọ pé ẹnìkankan ní ṣe bẹ́ẹ̀ àwọn ẹni wọ̀nyí náà sàhábà yìí ń tẹ́yìn ṣe ẹnìkan kan jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan kan ní orúkọ ẹnìkan kan nílò àwọn àkídà yẹn so tó bá wá rí báyìí náà lè fi mọ̀ pé àwọn ẹni wọ̀nyí náà lè máa ń lọ lè ń bá kàkìlẹ̀ máa ń lọ lè sẹ́rí ọ̀rọ̀ yẹn lọ́ba nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìyọ́ mọ̀ jọ wọn pé báwọn náà ṣiṣẹ́ ní olúwa ní àwọn tó jẹ́ àwọn aṣáájú àwọn aṣáájú al-awwalun tó jẹ́ ní àkọ́kọ́ minal muhajirin wal ansar lára àwọn tí wọ́n ń jẹ́ muhajir àwọn tí wọ́n ṣe ìjìra wọn láti Makka tí wọ́n lọ sí Madina nínú àwọn sahaba nabi wal ansar àwọn ará Madina tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ sahaba olúwa ní walladhina taba'u àtẹ́ tó bá wá tẹ̀lé àwọn ẹni wọ̀nyí ni radiyallahu anhu ọlọ́ni máa yọ́nú sí wọn mo ti yọnu sí wọn yẹn pé tó bá ń jọ wọn tó rí bí wọn ń tọ̀ wọ́n rí ọba náà ni kó kálukú máa bíra rẹ̀ wípé ǹjẹ́ súnà tí ń ṣe tálẹ̀ mí fìtì mí jọ ṣẹ́nìkan náà lè àkídà rẹ̀ ló fi ń jọ ni náà làwọn èèyàn máa ń pariwo tẹ́bára àwọn èèyàn tó máa ń sọ fáwọn ta nábì súnà ní ẹlòmí tó ní ha ẹtún ní ẹtún ní tmc ẹtún ní náà wọn dá torí pé kí ni kọjọ́ ta nẹ́bí sallallahu alaihi wasallam kọjọ́ ìtàwọn sàhábà nẹ́bí ń ṣe ni ah, ah, ẹ̀yìn tó ní tó tó dá bẹ́ẹ̀ ni kọ̀dá náà ni torí pé kí ni kọjọ́ tí anẹ́bí sallallahu alaihi wasallam ń ṣe ni kùrùgbà tó máa ń kó sínú ẹgbẹ́ kùrùgbà tó máa ń ṣe nǹkankan sáti máa wà rẹ máa ṣe nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ máa fún ilá ǹfààní láti so òun ni pé anabi sallallahu alaihi wasallam sallam òun gangan ló tó recommend àwọn sàhábà ọlọ́run bá recommend wọn anabi náà recommend wọn so àwọn lèyàn máa ń ṣe súnà tí wọ́n bá ṣe ó sí ibi tí wọ́n so tẹ́lẹ̀ pé gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí tẹ́ wá ń wọ ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan nínú gbogbo àwọn ẹgbẹ́ tí ń sallallahu alaihi wasallam ẹmọ̀rí tó takò ìlànà ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lẹ́ ṣe mọ̀ lọ ẹ̀kọ́ àwọn kan tó kó sí àtúnṣe lọ àwọn kan tó ní àṣẹ má tó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ṣe máa rínú àwọn tẹ̀kfírí àwọn tó ń ṣe ẹgbẹ́ tẹ̀kfírí tó pé ọkùnrin tó pé jábà táyẹ̀ lọ́wọ́ gbé yóò kalẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ rí TMC òun náà tó pé ìlànà azan bá nílò àwọn ń tẹ̀lé káàkiri bẹ́ẹ̀ náà làwọn tàwọn wúnú bẹ́ẹ̀ làwọn tàdọ́múnù náà tó pé ìlànà azan bá náà làwọn ń tẹ̀lé káàkiri ẹ máa rí pé àwọn kóòtù wọ́n bẹ àwọn kóòtù ní ẹ̀ǹṣẹ́ mọ́tò kó mẹ́ pé á ní yọ̀ bá so torí pé kí ni torí tí ò bá mú ní wọ́n fi ń ọpẹ́tì kójọ wọn yẹn ní àkídà àwọn kan ní gbogbo bẹ́lẹ̀ adáni kú fúrú gbogbo ẹ̀rọ sọ́nà di kèfèrí yáyá àsánábì ló wí bẹ́ẹ̀ èsì rẹ̀ ni pé wọn ò ní rí pánábì ló wí bẹ́ẹ̀ má fi síbí jẹun sánábì ló wí bẹ́ẹ̀ wọn ò ní rí pánábì ló wí

التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم ìpìlẹ̀ السنة، ìpìlẹ̀ ní tó bá lè yàn sí súnnà ìpìlẹ̀ ní nítọ́gbọ̀dọ̀ orílẹ̀ ààrẹ ní pé súnnà tẹ́ olóò sí ọgbọ̀dọ̀ ní aṣáájú láàrin àwọn sàhábà pín tí mo ṣe yìí bọ́ṣẹ̀gbọ́ yẹnu títí kí ọlọ́kàmọ́ ní èmi ń dá gbọ́yún tèmi ní o ìyẹn dá kùránìkà kọmọdà gbọ́yé ìyẹn dá hadithika kọmọdà gbọ́yé ọlú òpé bó lànàbí ṣe sàlàyé fáwọn sàhábà yìí bó làwọn sàhábà yìí náà ṣe wá ń practice bó ni wọ́n ṣe lò náà ni àtàmẹ́sùkù bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam ẹ̀rí pé ọ̀rọ̀ tí imam ahmadu yìí sọ ọ̀rọ̀ tí ẹ̀rí pọ̀ fún gan ẹ̀rí pọ̀ fún gan tí bí hadith mẹ́ ọ̀nà oríṣi anábì ni yóò pín yóò pín tó nǹkan bí àádọ́rin àti mẹ́ta ẹni pé 73 tí ẹmọ̀ pé èé sáwọn mùsùlùmí náà tó ní èyí náà lẹ́tún di báyìí èyí ah, náà lẹ́tún di báyìí èyí ah, náà lẹ́tún di báyìí anábì ni bó ṣe pinnu so anábì sallallahu alaihi wasallam sọ wọn pé he ipe gbogbo àwọn 73 ohun ìkan péré náà ni ọlá 72 wọn jẹ ìyá ọlọ́run ọba wọn wọ̀n ọlọ́run

tó jọ yìí táwọn sọ̀hábà mi wà lórí ẹ̀ ìyẹn ni pé ẹ̀sìn tájọ́ ń ṣe yìí tó jọ ǹgangan náà ni wọ́n láyọ̀ kan péré ní ọ̀là níbi ìyá ọlọ́run ọba ṣe wá mọ̀ pé tó jọ yìí tánàbí wá ṣe ǹgangan táwọn sọ̀hábà ṣe ń náà làwọn yẹn kórìíra jù lónìí ni wọ́n fẹ́ àfi tán ṣe nílùú wa ìtàwọn àfa lọrin sí rèé bí ti máa ń sínú báwọn ọmọ kíkó wọn ò fẹ́ ṣe bá nẹ́bì ṣe ni a ṣe níbo lànà bí ń jòkó ní sọ pé tọ́ afẹ́ kó ma ọya wà gbó kọ jáde ọwá ha lónìí ọkọ̀ ìwá ha ẹja jòkó àdúà ká gbó kọ ọmọ jáde níbo lànà bí ti ń jòkó àdúà gbó kọ ọmọ jáde ẹwù tó kéré jù nù kí wọn á dìde pé ẹjẹ ká pakiní ti ń lu yìí wọ́n sọ wọn pé aaa n táwọn bàbá gba táwọn àgbàlagbà ṣe tánàbí ṣe bó ṣe gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn náà sọ́nà ni pé anábì ni ẹyọ kan tí ó là ma ana alayhi al-yawm wa ashabi ìtàbá lọ́jọ́ tànábì yẹn gẹ́gẹ́lá yóò wá dìde sí pé à ní gbà wọ́n fẹ́ dada kú dálẹ̀ ní wọ́n fẹ́ ṣe tí wọ́n bá ti lọ lè wo ìtàn Ìlọrin yìí gan èyí rí pé ìdákúdá táwọn èèyàn dálẹ̀ gan ó ní agbára gan tẹ́bà ń wo ìtàn táwọn ò sì rí lọ́mọ́ pé tànábì làwọn ń ṣe wọn ò sì rẹ́rì kan fi rinlẹ̀ ní tànábì làwọn ń ṣe ọ̀pọ̀ gàbámú tó pé ẹ̀lẹ́ rí fi rẹ̀lẹ̀ pé tí wọ́n ń ṣe ní pítà nẹ́bì ni so táwọn kan bá dé tánwà ní pítà nẹ́bì làwọn ń pè ìsìnkú kó sì máa mú ẹ̀rí wá ìpítà nẹ́bì lẹ́yìí ẹ̀ṣẹ̀lẹ̀ ìtànẹ́bì ni so ó sì ni pé tó bá kàn wà lórí rẹ̀ kóhun sá kú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ bin Hanbal ti àsìkò fúnra wa kí wọ́n má mi kàn láti tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba kí wọ́n má mi kàn láti tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam torí pé kí ni in ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ ọba anabi zamanu anabi ni kan bọ̀ wá báwọn ènìyàn tó ṣe pé alqabilu ala wọ́n tó bá fẹ́ lọ́ fẹ́ dú ẹ̀sìn rẹ̀ kalqabidi alaljamra anabi ni ó dá ẹgẹ́ bẹni tó fẹ́ mú ògùn náà iná lọ́wọ́ tó fẹ́ gbé ògùn náà lọ́wọ́ sẹ́kú ògùn náà rọrùn láti gbé kalẹ̀ láti gbé lọ́wọ́ kí o gbé lọ́wọ́ kí o sì mọ́ jùlẹ̀ so yẹn ni pé ẹni tó bá mú ẹ̀sìn lọ́wọ́ lásìkò yẹn ìnira ó mú dé fí ó fẹ́ lè jùlẹ̀ bí ẹni tí ó ju iná tán gbélé lọ́wọ́ kalẹ̀ àmọ́ Islam sí ìwà jù kalẹ̀ ni súnná ẹ̀ ó jù kalẹ̀ ni ògbòrò jù kalẹ̀ tánàbí sọ fún náà ni pé yóò ní sùúrù yóò ní sùúrù tí ó ní agbára láti fi sẹ̀sìn ọlọ́wọ́n ọba bó wà níbi iṣẹ́ ó ní sùúrù ni bó wà láàrin àwọn ọ̀rẹ́ ó ní sùúrù ni bó wà nínú mọ̀lẹ́bí ó ní sùúrù ni bó wà níbi tó bá ń gbé pẹ̀lú aládùúgbò ó ní sùúrù ni tí ọba ti ní sùúrù yóò nílé dúró ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ṣe ní kádúró ti so abẹ́ ọlọ́wọ́n subhanahu wa ta'ala kó mọ̀ ṣàbá kẹ́ al-imamu ahmed rahimahullah fi pa àwọn ní tíra tí a ń kàyí bí ní láì ta'ala a máa bá tíra náà lọ tó bá tún di ní ìgbà míì والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم تماري بيري نعم أنت ما بيري نكوي أنت ọba wà nínú ẹbí tí è ṣe ṣe olóṣèlú ní èèyàn tí olóṣèlú kan wá wà nínú ẹbí ẹ̀kọ́ wá fún èèyàn ní nǹkan so ṣé irú ìtí Imam Ahmad tó wá ṣe pé kí wọ́n gba nǹkan ẹni tó ń jẹ́ aláṣẹ nínú ìlú yìí wípé ṣe ó dábẹ́ kí n ò ṣe bẹ́ẹ̀ àbí kí ọmọ ṣe bẹ́ẹ̀ ní tó dájú ní pé tí wọ́n bá rí pé àwọn tí wọ́n ń ṣe ìjọba yìí alábòsí ni wọ́n àbí yàn rí pé ẹ̀bùn tó fẹ́ fún yìí ẹ̀bùn yẹn yóò jẹ́ kí èèyàn má lè ríbi sọ́n tí sọ fún wọn má kò lẹ́tọ̀ kí wọ́n sọ̀rọ̀ ìjọba lórí mẹ́mbà o àbí níbi public lecture kí wọ́n sọ̀rọ̀ government kò lẹ́tọ̀ o àwọn bóyá wọn lọ sọ́dọ̀ wọn

Alaikum assalam ah, ah, nípa ìtẹ́ kpali pé àwọn ahmadi ìkẹ́ ìpàdé ahmadi kan nípa àwọn tó wà lára àwọn ahmadiya tí wọ́n sọ fún pé annabi Isa kọ́ ni wọ́n kà gẹ́gẹ́ ni wọ́n kà so èmi ọ̀gbọ́n yẹn rí lọ́dọ̀ wọn nẹnu wọn ni irú yẹn tó agbámá tó ń sọ irú yẹn náà ọ̀rọ̀kọ̀rọ̀ báà ní torí pọ́ tako al-Qur'an kí yíò ní jésù gẹ́gẹ́ ni wọ́n kà máa àgbélébù ọlọ́wọ́ bá ń sọ nùkùrán ní pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu olúwa ní wọn pa wọn pa anábì Musa anábì Isa so bákan náà wọn ò walakin shubbiha lahum ọlọ́run ní adá ọ̀rọ̀ yẹn rú wọn lójú ni so táwọn bá wá ní pé òun náà kàn máa gbélébù ajẹ́kí wọ́n takò àyà al-Qur'an irú ẹni yẹn tẹ́ bá ti pàdé rẹ̀ ńgbà míì àyà yẹn ni kẹsàn mú na wọ́n bèèrè pé ń gbà tí a sọ pé àwọn àfá kí wọ́n rìn jù máyé ń lò mọ́tò láńlá ń kọ́lé bẹ́ẹ̀bẹ̀ ṣe rí tó pé ọlọ́run bá fún ní ọ̀nà halali bí àfá ń jẹ tó ní business ti ń ṣe torí mẹ́nà àfá náà irú mẹ́mọ́ Abu Hanifa ní sin àfá Abdullah bin Abbas so olówó ni tí kìí sọ owó díẹ̀ gan so bẹ́ẹ̀ ní sin mẹ́nà so a máa kó jẹ pé yàn gẹ́gẹ́ lè yọ́mọ̀ wá ṣe fìtínà tẹ́rì pé ń wá owó tẹ́rì pé mo fi kún tó kọ́ rábìnà lè ń jí ríyàn gbé jí ríyàn owó jíyàn gbé sí oríṣiríṣi tán yàn so òun ni tó jẹ́ aburú láńlá tọ́lọ́n bá fún yàn lárísì kí so kí wọ́n kọ́lé méjì kí wọ́n kọ́lé pé ma fi lè ṣe business ma fi lè ṣe kíní tọ́lọ́n bá fún yàn náà sí tó burú bẹ́ẹ̀ tó ti bá wọn so àmì tó bá jẹ́ àfáà irukini ẹ̀ka fọ̀rọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tí ẹ̀hún yóò ma dèrí àwọn èèyàn rú tó bẹ́ẹ̀ sínà tó epo ẹkọ́ ma tún káyọ̀ ma rí kọ́ sí dáadáa lára rẹ̀ tó bá lágbà láti lo mọ́tò mẹ́rin tó mọ́ lẹ́yọ̀kan tó bá lágbà láti kọ́lé mẹ́rin àbí kíní kan rárá ṣe wá sí mọ́ tó ẹpẹ́ darí àwọn èèyàn àbí tó ń bá àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sáwọn èèyàn tí ó sì pàmì sí bẹ̀rù ọlọ́wọ́n ọba so wallahu a'lam náà اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك